ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ní ọ̀yọ́ ti ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù ìgbẹ́kọ̀ ààrẹ ẹgbẹ̀rún ọdún àti ọdún ẹ̀sùn àti oṣù mẹ́ta ti ní àtọ́jà ìjọ ìṣọ̀rọ̀ àwọn ìgbẹ́ وعليكم السلام ورحمة الله وبركاته. كيف أسباب أنه àwọn àdúgbò tí a yẹ wò lọ́sọ̀rọ̀ kita berdiri kalau imam imam istiwa yang yoi kata kalau lewat terus aku yang saya ini àbáwá ní ìmáàmà méjìlá ní a ní ìmáàmà tó ń ṣògbọ́rọ̀ òun ni bí irú ìmáàmù tí ń ká ipá rẹ̀ ní orí ìwé wọ́n húwẹ̀ lọ́kùn sódò húwẹ̀ òun gẹ́gẹ́ làwọn àgbàdo òbí báyìí a tún ní ìmáàmà tó ń kó bá ọ́ òun ni ìtọ́ wà nípò aláṣẹ. Ilé ìlú ó ti gbàgbá bá bẹ́ẹ̀ máa sọ nípa ọ̀rọ̀ ìdarí alọ́yẹ àti kíndì kejì ìmọ̀ọ́mù tí ó kírun fáwọn ọ̀mọ́ ọ̀làwọn àgbàjọ tó dé. ta ló yẹ bímọ bí wọn ṣe ní àlọ́dọ̀ wà lọ pẹ̀lú ìdílé a lè fi òye ìdílé yẹn náà bẹ́ẹ̀ nígbà táwọn ìdílé yẹn bá nímọ̀ yẹn wọ́n sì lẹ́kọ̀ọ́ yẹn wọ́n lè máa ju èèyàn lọ sí ayérayé ṣùgbọ́n àwọn àmúyẹ sábà wò lára rẹ̀ láti ìdílé náà tí ò bá ti gbé lára àwọn ènìyàn kó ṣàkóso fámìlì wọn lọ́lẹ́tọ̀ wọn kò gbọ́dọ̀ fún wọn. ìmọ̀ọ́mù ni àwọn ojúṣe rẹ̀ lórí rẹ̀. àwọn náà ń ta bọ́ọ̀lù àádọ́sọ̀sọ̀. Bọ́ọ̀lù bí ẹ ká ní ìmọ̀ ọ̀sọ̀. Ó ní ìgbà tí Jamiu bá tó kọ́ ẹ̀ lọ́sọ̀ onímọ̀ ọkùnrin àbọ̀dọ̀ ìgbà tó yẹ méjì. Gbogbo ọ̀rọ̀ bí àtọ̀rọ̀ yẹn, òun là á fún dáhùn wà lórí ẹ̀ pẹ̀lú àwọn àṣàbí ilé ìgbà máa yẹ wò. وبه نستعين اللهم العمات لله ولو حديث في عقبه láti máa súnlé fún wa lórí ohun tó ní ṣe pẹ̀lú àìsímáàmà. Àwọn ìhàdí tó jáde ọ̀sán ọ̀rọ̀ ọ̀rọ̀ wà nínú. عن جبال أنه سمع جابر بن عبد الله يقول سمعت أه. إيه. سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة أه. الله àní sáláì má máa rí nínú ìjọ ọ ìta. àbí ká sọ wípé bẹ́ẹ̀ náà ni ikọ̀ kan ó fi bí àwọn ikọ̀ yẹn wọ́n máa jà àlàlùfáà lórí òtítọ́ tó bá wá ń jà lórí òdodo yẹn lọ́ọ̀dù yìí ìlànà ìyá àwọn ọmọ wọn sì tún máa lékè títí ìjọ ìjà ìyá wọn èyí akáre ní wàá kó kàńtẹ́ àti ìsọkúsọ ọ̀rọ̀ nípa tó sẹ́ni rí mọ́. ní ẹ̀wọ̀n bá yẹ ti bàjẹ́ ẹ̀wọ̀n ẹ̀ má parọ́ sọ fún wa máa ń balẹ̀ ní ọlọ́run ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀. àwọn ọkọ tó fà náà ní máa fún òní sáláì máa yẹn bá láwọn òní wọn àwọn làwọn òní gbà àwùjọ tí wọ́n sọ fún àdúgbò kú ní gbogbo èèyàn ní ń di ẹ̀yìn òbí yẹn wọ́n ta kàkó ìdílé o. wọ́n ti wọ́n ní àná záà ìkọ́lá yẹn ìgbọ́rọ̀bà àjèjì ni wọ́n. Ẹ bá fi ti bí ìtúntọ̀ ọ̀gbọ́n tó di àtàwádìí àrọ̀ wọ́n tún ti kọ̀ tó ti kọjá àwọn ti bí àwọn tọ̀ ẹ̀yìn rẹ̀ tó ń lu yín bẹ́ẹ̀ ni wọ́n rí wọn nígbà láwọ̀ bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ti pààyàn nìyẹn ìwọ máa fún ọ lórí pé ẹwọ ọkọ̀ọ̀kẹ́ ní ọlọ́mọ àtàwọn akẹ́ tó dódó dòdòdó yóò máa wà ọ́ ìtútù lọ ló sí ọlọ́run ọlọ́mọ ọ̀hún ọ̀hún ọ̀hún tí ó fi ń jọ sí ìdàgbàsí àmọ́ àwọn yẹn ló bẹ̀rẹ̀ sí máa lé jù. قال, قال فينزل عيسى بن مريم صلى الله عليه وسلم فيقول أعميرهم bí ó sì wá rí nìyẹn ìlànà rẹ̀ ìsà àlejò sọ̀rọ̀ àtàkàrà ní ọba sọ̀kalẹ̀ ọmọ ẹgbẹ́ alùsùlùmọ́ nínú àkìdá tìǹà nínú àdìẹ ọ̀gbìn àwa ó sì kó sábẹ́ alìmọ́ọ̀nù ìlẹ̀ ọ̀gbìn àkẹ́wò nígbà tọ́jọ́ gbéga ìyá ó sì tún wá jẹ́ sára fún mi àṣàrà tó sáà òun ni òṣù lọ ẹ̀yìn ta alẹ́lẹ́ ìfọlá wọn nítorí bàbá abẹ́gbẹ́ ajé oyé wa èyí táwọn ti yín ní wípé ó kú nítorí ẹ̀sìn àwọn ká má wí káyọ̀ ẹ̀jẹ̀ Jésù ó kú nítorí ẹ̀sìn àwọn ọba dára ni mọ ọkọtàlú ìwọ má sọlá lóòrùn kọlá ti sùn mo pa àwọn ọ̀kẹ́ ńlá lórí mọ ẹlòmíì ni ọlọ́run fẹ́ gbáwọ́ rẹ̀ wọ ìyẹn ni wọ́n pa làwọn bá ń pè ní jésù ẹ̀rí ọlọ́run pa ẹ̀mí ànẹ́bí àyíkáyà àrẹ́bùsọ̀lá nípa ẹ̀mí kí ẹ ṣàjèjì sí wa yìí ti ń tẹ̀lẹ̀ káwa náà ní gbogbo alalẹ́ ń tẹ̀lẹ̀ sẹ́lò ní ìlọ́sùn ọlọ́run tó pẹ̀lú ẹlòmíì lẹ́yìn àyílá ó ti di padà. àkọ́bà dẹ́gbà sọ pé àlọ́ọ̀kù lè sàwọ́ pẹ̀lú àkókò ṣíṣe ìnáwó òkè náà. ọlọ́run ní máa ń pa ẹ̀mí nígbà tí ọba kú nì. ẹni tá ló kò tó ọba sí ìtó ọlọ́run àtúndẹ́mìí ẹ̀ padà nípa ẹ̀mí yẹn nílé láyìnká sì wà lórí ẹ̀ láti di ẹgbẹ̀rún méjì àti ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àgbọ̀n náà ń rẹ̀ ṣe kàdó di two thousand and twenty six. ọlọ́run ti pẹ̀lú àwọn àkáàbò káàbò ní three hundred years ó tún lé pẹ́pẹ́pẹ́pẹ́ ní ọdún bíi mẹ́rin. Bàbá Adúláwí ọlọ́gọ́rùn-ún ọdún mẹ́ta ó ní two thousand plus nígbàdí. Ọ̀yẹ́ kọ́ yà wá lẹ́nu. Gbogbo àwọn ẹgbẹ́ ń sùn lágbo ilé wa, kò sí ìfẹ́ tó sun ọdún kẹ láti lọ́yìn. Agbílé oní three hundred. Bí àbá máa ń wo ní two thousand plus, ẹ̀kí ni àwọn arúgbó ṣe àlùlẹ̀. اللهم صل على النبي صلى الله عليه الصلاة والسلام فإذا بابا جيسي آيو إنسان كنا عوامنا القيامة في الطوبة فإنه لعلم للساعة عم يقول لوجد نبي الله يعيسى عليه الصلاة والسلام سيصور حالي للاسة سمعين عم يقول لوجد ìparí oṣù kẹsàn-án nínú àwọn ìlú ńlá. láàárín fa àṣálẹ́ ìmá máa rí àwọn ikọ̀ kọ̀ọ̀kan tí wọ́n sì dúró lórí òtítọ́ tí wọ́n máa lékè lórí òtítọ́ ta ní òtítọ́ tó dàgbà sí àwọn láàárín ìgbà yẹn láàárín ìgbà yẹn sọ ọmọ mọ́rí àwọn ọ̀sọ̀ kalẹ̀ yẹn láàyè tí òtítọ́ lórí ọ̀sọ̀ kalẹ̀ nígbà wọn sọ̀rọ̀. kódà ó ń sọ bíbí ọgbà tó fi báàbò lóde ní dàbọsọ. káyọ̀ wo ló wọn máa sọ kálẹ̀ ó ti di oyè wa pé àtùpàtù báyìí. ìjàlá kéwúdé lónìí ọ̀yẹ̀ fóònù àbí ìrògùn. hàn sọ́ọ̀lì lánàá. ẹni tó bá wájá láti àwọn mùsùlùmí ń jọ ní. èyí tá a bí ẹni mọ́mọ́ náà òun ó fẹ́ sàpọ́nlé lùkọ́ tó mọ̀ fún ànábì ẹ̀yìn dáadáa níbi sọ̀rọ̀ àtọ̀sọ̀lá àwọn tó bá wọlé sàpẹ́lú. ẹ̀lùmọ́mú máa rẹ̀ èyí tó já sí ń pé àwọn sí aláwọ̀ sí níta ọkùnrin ní sẹ́sílá pàkẹ́ òun lè pèrè ní máa rẹ̀ kúrò yọba pèrè lánàá ìmọ̀mù máa hà bí sáàtì sọ̀lá àkàlà ti sàlàyé ó ní ìwà pé wọ́n ń súnmọ̀ owó ẹ̀kọ́ rẹ̀ ó sì ní ní òun pàmẹ́bí tẹ́lẹ̀ lè kọ̀ bàbá ẹ̀. ọ̀pá fọ̀mọ́ra wọn inú mọ̀lẹ́bí ẹ̀ ló dẹ̀ tuntun wa. kí ẹ̀ ló lè rí mọ̀lẹ́bí pẹ́ẹ́sì ní ìsìnkú ọ̀pẹ́ òlè mọ́ wọn ò rí pẹ́ẹ́sì báyìí. ẹjọ́ wa gbálàtà àwọn mùsùlùmí náà yẹn yọ máa ní ta àyàlà sọ́dún ìlànà àbí láyé àyíká ọyá máa bọ̀ wá ọyá tí òun fún wa. ọ̀yẹ̀ kú lula. a nàbí láyé àyíká bàbá kò àti mùsùlùmí tí ní ààrẹ ẹ̀kọ́ tó a tó lọ sí orí òkè aláìmọ̀ yẹ ọ̀sán ni o. Ẹ̀bí ìráyè ẹ̀yìn sàlẹ̀ sọ̀lá àtọ̀kàlá ó gbé pálọ̀ bẹ̀ fún wa. Ẹ̀bí kò lè ṣe é ṣe kí ṣe máa mú fún yín. Iná bá àwọn tuntun máa lọ bá àwọn ọmọ rà. Apá kan yín ni ọmọ ajá láṣẹ pápá kan. Ìtìrí mọ́tò lọ ìhá bí ọmọ. Àpọ́nlé sọ́lọ̀ ń ṣe fálẹ̀ ọmọ yìí ni. Ìmí ọ̀rá lè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ọ́mà àti ipò ọ̀la rẹ̀ fọlọ́n sì máa fi ń dáre ọmọ yìí lọ́la àbádé àlè ọmọ yìí la fún ẹlòmíì àwọn alálẹ́kọ̀ọ́ sí kàdárí. nípò lọ́yẹ ká ti yẹn lìmọ́ ẹ má gbàgbé wọ́n lè mọ́ ọkùnrin méjìlá ní àní ìmọ̀ ọ̀hún tó kọ́ àti ìmọ̀ ọ̀hún tó kọ́.

kẹ́nìkan yà di àmírù àmírù yàtọ̀ sí àmírù àmírù tí wọ́n máa darí àwọn aráàlú tó lè di ẹyọ mẹ́ta rẹ̀ wà á hàkóhó. Mèémà Martin Akbáwùhù. Ẹni wá lẹ́tọ̀ọ́ sí kò máa darí ìrún díẹ̀. Wọ́n lè sọ bá máa wùrà ní ìtajà níbẹ̀ láti rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin olùdarí ọ̀rọ̀ ayé àti olùdarí ọ̀rọ̀ ẹ̀sìn tí ti sọ̀rọ̀ àpò. ẹ̀sìn ń darí ọ̀rọ̀ ayé àtọ́tò dandan ọgbọ́dọ̀ jà pa. ìrẹ̀fẹ́ mi bínú pé ẹ̀rọ̀mí lè máa darí ayé tí ò ní mọ́sálámà ọ̀tá. ẹlòmí lè máa darí àwọn èèyàn ọmọ àwọn olùdílé ní ẹ̀ṣẹ̀ ìtọ́jú rẹ̀ àwọn olùsùlára àwọn ọ̀rẹ́ ìdílé fi pé ọ́ àsúra ayé ní darí mọ́tò lè mọ́ wò pé gbà wọlé bẹ́ẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ pé ẹ nígbà bẹ́ẹ̀ ní ti nígbà tí kírun fáwọn ẹ̀yìn àyọ́ ilẹ̀ bẹ́ẹ̀ lórí ìmọ̀ ẹja lọ. pẹ̀lú wọn kó àwọn tó ń mọ kùránì kí wọ́n kún ọjọ́ rẹpẹtẹ ẹni ọba mọ̀ ọ́ká jù wọn ni kò sì lè mọ́ mú ẹni tó ní sì lè mọ́ mú wọn á kún un. alọ́yẹ ní mọ́ mú àti ní ẹgbẹ́ díẹ̀ díẹ̀ ẹni ọba mọ̀ kùránì ká jù. àti wọn á tún tó wọn bá mọ̀ kùránì ká nǹkan kí láàtúwọ̀. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أم القوم قوم لكتاب الله وإن كانوا في القراءة أو علمهم بسنة على اليوم عسل الإمام وكنت àwọn ẹgbẹ́ bá mọ kura ní káàdì wọ́n bá wá rí bákan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ìṣúná. Ẹni ọba mọ súnlẹ̀ jù àwọn ọ̀rọ̀ ìgbàwọ̀. Kàyìn kánú fi súnà ti sàwá àkùdámùhù mùsíjìrọ. Tó bá bá rí bákan náà ní súnà. Ilé ìgbọ́ súnà ìgbó ti náà lélẹ́ ìlà ìgbọ́ Ẹja nítorí báwa nù hadith pé alimuhajiru alimuhajara mọ̀nà ọ̀wọ̀wọ̀ àyè. ní ọba yẹn ń tọ́lọ̀ ń kọ́ ń parẹ́ lójú òun á tún. وإن كانوا في الهجرة سواء فأقدامهم لما قال. وما بعد ذلك كان يجرى ẹni ọba ṣáájú bí mùsùlùmí láàrin wọn ìsìláàmù rẹ̀ kò pẹ́ òun láàbù kò jẹ ìmọ̀ mu. yẹ ùmọ́n na rọ́júlù fi sùlítọ́ọ̀nì. Ipò yóò tó bá a. Èèyàn gbọ́dọ̀ lọ sílẹ̀ mọ́mú lóore. Láyẹ̀ ùmọ́n na ọ̀kídùrù fi sùlítọ́ọ̀nì. Ìdílé nìkan ń dó mùsùlùmí máa lẹ́kọ̀ọ́ pọ̀. ẹnìkan ní ijó lórí fún òun lè tàbí pé kọ́ láti wọn wá nìmọ̀ ọmọ ọmọ ọ̀yà tó lé ní. bóyá tó ti wọlé ilé mọ́sálásí ó béèrè pé nǹkan ọ̀mùdà àgbọ̀dọ̀ bọ́ wá rí. ìbọ́wájú ẹ̀ ó túmọ̀ wípé à ń máa dà kó lẹ́kọ̀ọ́ ló kọ́ ọ tó bá jẹ́ wọn ojú ọ̀rẹ́ ẹ̀wọ̀n pé sẹ́yìn bá tó àwọn àwọn lórí pé kí tí wọ́n bá ti kí jàmá àtẹ̀ká lè kí jàmá àná. nínú àwọn tó wà láàrin kí jàmá àná àtẹ̀lẹ́ ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ àrùn àwọn sàhárà kan la lè sí ìlànà àmì ìrò hànà ìmọ̀ràn ọ̀dẹ̀ ọlọ́run àti. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe mi ní tó ti wọ́n padà rí ojú tí ò ní mọ́ mọ́ra sí. tí ó nínú máa ń pé ló gbogbo nǹkan pé bá padà di awuyewuye bàbá nígbà tẹ́lẹ̀ náà lọ bọ́ wá lójú báyìí ó jẹ́ wọ́n bá bàbá náà tó bọ́lá sí. ẹ̀yin náà ń dìrò wọn lé fún wọn sọ ẹ̀kọ́ máa ní mọ́ ẹ̀ wá tẹ̀ ẹ̀ bẹ́sù bẹ́ẹ̀ gbà. wọ́lá yẹ ọmọnù rọ́jùlù rọ́jùlá fi sùtọ́ọ̀lù. èèyàn gbọ́dọ̀ lọ sáájú ẹ̀ nìkan. fi sùtọ́ọ̀lù òun ló sì jọ̀gá láàrin. ẹ̀fọ́ ọ̀gá àyínà ti máa wọn bí máa ń tẹ́lẹ̀ mọ́ bá dọ́dọ́ ní ìgbéyàtọ̀ ilẹ̀ ẹ̀rọ ìfẹ́ fàdọ̀lọ̀ lọ fẹ́ ṣe ìwé tí wò lóde bá jẹ́ ṣe ìjẹ sílé ẹ̀ ọjẹ́ tí wò sílé ẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ tó bá ti lọ mọ́sálásí rẹ̀ wú gbogbo gbogbo e- e lọ sí lọ́nà ọ̀kan ọ̀kàlẹ̀ mẹ́ àìsàn tó ń tó ká ní olè kí gbogbo èèyàn tó lè lọ wá ní wọ́n ní mọ́ọ̀mù jù tí wọ́n bá wá sàmọ́ ilé ẹ̀ jẹ́ ọ̀yà pọ́tọ́lì ọ̀tún tàbí díẹ̀ lórí ìṣe bẹ́ẹ̀ gan mo fẹ́ tẹ̀sálà ènìyàn lọ́dọ̀ àwọn èèyàn pé kò jẹ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ ti jẹ̀ mọ́mù yóò tó ní mọ́mù ẹ̀kẹ́ ń wò bẹ́ẹ̀ ni kìí ṣe mọ́mù kódà àwọn tí máa sọ pé àmọ̀ pé mọ́mù wa náà tí wọ́n bá lè yàn wọ́n tàpamọ́ bẹ́ẹ̀ dáńtọ́ ní kó tọ̀ ń fi ga àrùn òun sáré bọ́ọ̀lù. àwọn tó bá ti jókòó yóò ti pé ilé yìí ò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sóná. tó bá ti gbọ́dọ̀ ọ̀rọ̀ á sì mọ́mọ́ àti mọ́mọ́. yóò ní wọ́n fẹ́ kó mọ̀ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ̀rá mọ́tàlásí mọ́tàlásí ọ̀kàn bọ́bẹ̀ wọ́n lásìkò tó àsìkò wá tó ìmọ̀mù yẹn tó lè wà lára mi báyìí ó lọ́ọ̀ sẹ́nu àwọn ọmọ ìyá ó ní wọ̀n mọ́ ìwú ti báraká alákọ̀ọ́kọ́ ìmọ̀ọ̀mù gẹ́gẹ́ tó báraká àkọ́kọ́ yẹn báyìí kójú ọba fáṣẹ́ ìsáré bọ́ wájú. gbogbo àwọn ọmọ náà yẹn ìkùnsínú òun náà máa dálẹ́ ìkórè lọ padà tẹ́lẹ̀ tí wọ́n máa wò pé ìlágbájá wò pé kò kí ibi mi ni bó káàtó nílò òun ni fún ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn òun àti nífẹ̀ẹ́ nígbà wọn bá lọ lọ́rọ̀ àwọn àbọ̀ ìdúró lé wọn tara wọn nígbà wọn wọ nílé náà lọ kó òkú lè. nígbà wọn àlọ́ pé ìwọ́n tó kírun yóò ní kí ni o lẹ́tùn máa rí àwọn yẹn táwọn àbọ̀ lóògùn. mẹ́lòó ní náà tó wọlé èso ó dẹ̀ ẹni yẹn lè jẹ́ àìmọ̀bùdùn tó máa lọ́la tó mú nítorí kìí ṣe láì àbúrámọ́ nàáwó rọ́bì ọlọ́rọ̀ àánú wọ́n mọ̀bùdùn kò lọ́la tá àjẹ́ ní sọ̀lá àṣàlá ó dẹ̀ ṣe máa mọ̀ káàkiri ìṣẹ̀lẹ̀ tó kádà àlẹ́ àwọn bá tó sì bí ألا يقعد ألا يقعد في بيته ألا تكرمته إلا بإذنه وسيقول دوك ليه lórí àpọ́nlé tí ń bẹ pẹ̀lú ọ̀dà ẹ̀wù Islam lórí dájú ní bí ọ̀sẹ̀rà mi tí mo kọ́ tí mo sọ ní àdáàbò tàbí àkóso ọ̀lẹ̀ wípé àwọn ẹ̀kọ́ yẹn òun ní mùsùlùmí yàtọ̀ gbogbo tó bá wà lórí súnà máa fi yàtọ̀ ìjọ hàn ọ̀hún súnà làwọn ilé ìgbìmọ̀ orí lára wọn. ẹgbẹ́ àwọn sẹ́lẹ̀ wọn làwọn ilé ìfọ̀n tó jẹ́ àdáàbò ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin yẹ̀ àwọn olùkọ́ àwọn ọ̀sẹ̀ wa fẹ́ máa kọ́ síra kọ́tù lẹ́yìn ìgbà yìí àwọn mẹ́rin tá a ti yẹ àwọn olùkọ́ àdáàbò àdáàbò yẹn lọ́sọ̀ọ́ lọ́sọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ náà ẹ̀fọ́ àti ìkẹ́kọ̀ọ́ ìsíwá wàá lé kú sún ní ogún yẹn lórí ẹlòmí kẹrẹkẹrẹ wòrowòro àìfarabalẹ̀ ẹ làárí lára rẹ̀ káà kílẹ̀ ló lọ́sọ̀ bí akọ́lá ah, ikú bó ti ń sè yí àbẹ́bí ló mú wá sílé òṣè súnà ẹ̀rí wọ́n ló jọ́ gbọ́dọ̀ náà èyí tó ń sè yí o ọba ní súnà ló jọ máa ṣe bó ti ń sè sí ìrí ọ̀yí àìní òṣè súnà ní ìṣe ẹ̀yin náà wọ̀rọ̀ gbọ́dọ̀ jókòó nílé rẹ̀ alátẹ̀kiri mọ́tò lórí àpọ́nlé rẹ̀ èyí láti èyí ní àtìpẹ̀lú ọ̀dọ̀ lé. mo ní ọ̀tọ̀ mo fẹ́ fẹ́ àkọ́tọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ à ní wàá bọ̀ bọ̀ kí obìnrin tó àṣẹ máa gbà yọ̀dá àti màá dọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ràfíù fa àti èsì ràfíù òun ló ní ilé yìí ibi tí o fẹ́ lọ sí ìdíbọ̀ ni ọmọ méjì kẹta pamọ́ ilé tí ò sí ìlú mú Dédé ìgbà tó dé lówó pé alákèéké kan ó tún lé torí mú. Ọ̀fẹ́ nígbà yẹn lọ wọlé. Òsì fẹ́ máa túwé túfẹ́ fọ́ pé òun ṣàkèké kọ́ bá ti kọ́ ọ̀sọ̀ fọ́ kàrà ró. Ibi ìní ẹ wá jókòó. Bọ́jà òtòkútọ̀ ẹ ti ń jókòó ni. Ó ń jókòó báyìí sákèké lọ́ọ̀jà ọjẹ́ òní ọmọ sọ́dọ̀ tó sọ́ìbù sọ́ìbù dáhùn àdàlà ti sọ àjìrà ẹni onílé òun lọ́mọ bí ọ̀nà ìbíyàn lè tọ̀ lórí òkè mẹ́ òkè ní bí ìlú ọ̀dọ́ ṣùgbọ́n ní ẹ̀lẹ́fẹ́ ẹjọ́ lílé lólé mọ̀ nítorí bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú ìwáyà àti ẹ̀ mọ̀kánà sílímà sínà níbi ọ̀rọ̀ sílímà yẹn sínà lọ́rọ̀ wọ́n bá kan náà nínú ọ̀tá wọ́n bá kan náà nínú sọ́nà wọ́n bá kan náà nínú ìjọ ó ní ohun tó dáhùn ọ̀rọ̀ tó alọ́ dáadáa jù òun ni wọ́n àwọn olùdókòwò báyìí báwọn ọdún wáyé ẹni ọba ní oògùn lọ́wọ́ lọ́jọ́ lè mọ́ mọ́ ìjọba fún mi kọ táwọn táwọn asábọ̀ tó pè lórí ẹni ọba ní rìmọ́tù rìmọ́tù bò fún ẹni ọba sọ pé òní tún jẹ́ rìmọ́tù ẹni tó lè ọ da akọ gbogbo wọn pé àlálàájì sọlá ọba ti dé ta bá fi ní ó gbé mílíọ̀n kalẹ̀ kó gbé lẹ́yìn ọ̀gbọ́dọ̀ yú. wọ́n rọ̀ gbòkèdí rí ẹrú ọlọ́run ọba kan tó sínú àwọn àfáàní láì wọ́n láwọn kalẹ̀ mú òde láì wọ́n lọ́ ìlànà. òun tó wá jókòó lè bàbá mo ti lóde yẹn o làrí lọ. Alúwọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ bẹ̀rẹ̀ sí ní lo kíní rìmúùtù kárí kíkà wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá. Òtí mo bẹ́ẹ̀ fi dọ́ọ̀nù tí wọ́n bá ti sọ fún pé àwọn òpin bẹ́ẹ̀ fún wọn. Olówó kẹ́kẹ́ bí sọ pé òun ò fẹ́ máa wá sẹ́yìn mọ́ nítorí ẹ̀. Ìgbé kí ló dé? Ó ní ìgbà tó bá yẹ ká sọ pé òun wọ̀ gẹ́ làáfà lóhùn. Yóò sì wá sọ pé lọ́ọ́ bu àṣọ. Yóò sì bọ̀ nínú àwọn ọmọ tó ń tẹ̀lá mi ẹgbẹ́ ní sọ fún mi wọ́n lọ yìí tí wọ́n sọ fún mi yí pé ìwọ orí pásọ̀ mi ò fi tẹ̀ kó ní pípa tó dùdù lọ ní. Ah! ó bá mú ni ilé rìmúùtù ní náà ìwọ́n lọ lọ. Àbá ó ní ẹ̀ agbádá ta ìwọ̀ ni mo nífẹ̀ẹ́. Ẹ bá ń bọ̀. Jésù rẹ̀ yóò jáde lọ́rọ̀ fún wa àwọn tó fi ń jẹ́ lọ́mọ ilẹ̀ Yorùbá ní ìgbòjá tó lòdì wọ́n bá tún wá gbà lórí odò wọ́n ní kílẹ̀ fẹ́ fi ẹni yí mọ́mú ní à ó tẹ̀ láwọn àgbàlagbà akọ́ ó sin àwọn àgbàlagbà ẹ̀dá ó sin àwọn àgbàlagbà ó lágbà ní gbogbo ìkẹta alábìyẹ mọ́mú níbàyí ó ti fi jùmọ́ fún àwọn àgbàlagbà àwa wò pé mo ga lè ṣe ní káfí ìmọ̀mọ̀ káfí mọ́nà rẹ̀ ọ̀nàrẹ́bù wọ́n fi ìmọ̀mọ̀ mọ́nà rẹ̀ ẹ̀dá òfin jẹjẹ záà àlàáfíà mọ́tò yìí lè ṣe yóò ẹ̀fìlá ìwà wo ni fẹ́ wọ yàrá ta padà ní yàtọ̀ ìmọ̀ọ̀mù ẹ̀sùn tí wọ́n fi yẹn jẹ́ wọn ò lè sọ lábá tí wọn bá dẹ̀ lè fi gbógun sí wàhálà orí lábá ni kòrán kọkàlẹ̀ pẹ̀lú ẹ̀ àlàyé ìkọ̀ áàdì tó ti súnà pẹ̀lú èdè lábá rẹ̀ áàdì ló máa jẹ́ tẹ́ni tó jẹ́ iná ó má lè mú microphone láti sọ̀rọ̀ àwọn afúnfẹ̀ mẹ́wàá káàkiri bí alágbáwá dé ni ọ̀rọ̀ ayánlọ́wọ́ ayé tó lájà ó bàtà tó wà nílọrin níjó ní ọlọ́run wọ́n láwọn ṣe kan ní àlẹ́ ṣe kí wọ́n lọ́dún yẹn wọ́n máa lé fẹ́ fi ẹ̀sùn wọ́n lè fi gbogbo àwọn àti mọ̀ yẹn wá má wá bàbá lọ ìmọ̀mù lọ́wọ́ yìí wọ́n wá ìmọ̀mù màlẹ́ wá nínú wọn tí ọ̀sán wọn gbé máa owó nílò láwọn ọmọ mo ti ń pè jẹ ẹkú wọn kó nìkan náà wájú lọ́wọ́ bọ̀ alámọ́sá ẹ̀kúnnù ìmọ̀ọ́mọ́ ìmọ̀ọ́mù lórí kẹrin. kò lè mú rẹ̀ lábàrù kò dá inú mi bàbá ìbá. bàbá rà àbàtà yẹn náà àwọn èso lábá ìwọ bàbá yẹn fọlábá alẹ́ ló ní jẹ ẹ̀gbọ́n òní fọlábá lábá tún dé ìdú sọ Yorùbá mẹ́ òdìdí mọ́mù orí kílẹ̀ àárẹ̀ mọ́mù lé lórí tó o sì dájú mọ́ ọmọ Kùránì ọmọ súnà nítorí pé ẹlọ́ba kan kò láti tọmọ tọmọ sọ́nà á bí tó súnmọ́ ní kọ́mọ adébábá tààtà àtàsọ. nítorí káwọn ọmọ wọn yẹn ọwọ́ ẹ̀ pẹ̀lú ìdí ìlànà wa kò láti yẹ o sọ́nà. tó nípa bẹ́ẹ̀ alóyè tí lè mọ́ mú ìsinmi rẹ̀ ní. ọdún olúwa pàtàkì gan-an pẹ̀lú àwọn àhàdìsì míì àbúrò ọjọ́ orí ti tó máa lé pàtàkì ńlá ní ìtẹ̀láwà àdìsì ní ààrẹ nígbà táwọn èèyàn bá lọ́dún tó pọ̀ tí ó sì kẹ̀kẹ́ lórí láti rẹ̀ tọ́dún rẹ̀ kéré tí ó tọ́dún rẹ̀ tó bẹ́ẹ̀ tọ́dún rẹ̀ kéré òun láti síwájú lọ. حديث أبي كلابة لا تضع عن أبي كلابة عن عمر بن سلمة قال قال لي أبو كلابة ألا تلقاه وتسأله قال فلقيته فسألته فقال أبي كلابة نقل عمر بن سلمة أبو كلابة صدقه أو فادي رأيكم بليلي أما فادي ما بليلي كنا بماء ممر الناس wà níbi omi ìrìnà táwọn èèyàn sọ wọ́n sọ rẹ̀ kọjá. Àwọn èèyàn múrú bí náà rò kìí dání. Àwọn èrò kan wọ́n kọjá lọ́dọ̀ wa. Ẹnẹ̀sì alìhùn. Àbí wọ́n

alifati a ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà àkọ́kọ́ tí láti gbogbo inú láti wọ́n ti àná. ẹ̀kùnlú ìtòrùkú ìhùwọ̀ káwọ̀mà. wọ́n sọ pé ẹ̀fà níbi láti jọ rẹ̀ jẹrẹ. ọ̀yìnà ìnáhàrọ̀ aláyìn ọwọ́ nàbí yìí sọ́ọ̀dì. wọ́n sọ́ra ẹ̀kọ́ lékè àwọn ẹni fèsì ni ajásíkà wọ́n di mùsùlùmí náà. ọ̀bí dára bí kọ́ mi bí ìsìláàmì. ó ní bàbá mi náà àbí kọ́ mi bàbá bàbá ìjọ tèmi náà òun náà yára di mùsùlùmí àwọn náà di mùsùlùmí. lámà kọ́bí mọ̀kọ́l. bàbá tó jẹ́ bàbá àjọ òun tó lé جئتكم آه، والله من عند النبي صلى الله عليه وسلم حقا قال صلوا صلاة كذا في حين كذا صلوا صلاة كذا في حين كذا إذا حضرت الصلاة فليؤذن أحدكم فليؤمكم أكثركم قرآنا أكثركم قرآنا ونذروا لم لم يكن أحد أكثر قرآنا مني هو يراي أنا ذا جامع بن سلامة قالوا مسلمون هذا الجامع يا بابا كنا ما نصور من عام مولى النبي وعليه wọ́n á wòye gbogbo àwọn àgbàlagbà wo ra wọn báyìí ọ̀sẹ́ni tí kùránì rẹ̀ pọ̀ tó tó. Ìmọ̀ kúntù àtàlákọ̀ mìíràn kúrẹ́. Nípa àwọn kùránì tí lọ́gbọ́n máa gbà lẹ́nu àwọn èrò ọ̀dà nẹ́bì ní ẹ̀. Ọ̀dìmú ni bẹ́ẹ̀ni àìdí yìí. Wọ́n bá sì níwájú pé kí n tẹ̀lé mọ́mú. Fàánẹ́ bínú sísà àwọn sọ́bìnrin sí ní. Mo ti jọmọ ọdún mẹ́fà sí méje nígbà lọ ní ni ó. Fàánẹ́ ti aláyà búrúdà. Mo ti lásọ̀ gbogbo orúkọ lọ́rùn jọ ni.

gbogbo ẹni tó bá jọ dálẹ̀ wọ́n sì àṣà kékeré kan fún níbi ìfúrọ́ rẹ̀ ni wọ́n fi ha ẹ mọ̀ fásitì àti wọn ṣe láyè a máa ń gbẹ́lẹ̀ là máa ń kí lọ ṣùgbọ́n fúrọ̀ tiẹ̀ ni wọ́n kì í lọ tí bá ti ń lọ wọ́n ti kọ́ sílẹ̀ pé ha ìlú ìmọ̀sọ̀rọ̀ tuntun láàrin láàrin ọ̀dàlẹ̀ kristu òní ní dódó máa kàwọn náà sínú àwọn àṣìmọ́wòlẹ̀ àṣàrà tuntun alimọ̀dúdúhàtò ti hàgbà lọ́wọ́ ètò dókòrò ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀. Àwọn obìnrin ni wọ́n ti ra títí fá. Wọ́n á sọ yí pé alátọ̀gọ̀tò rẹ̀ á ná kíṣà kọ́rí ìkó. Ẹni àgbàlagbà ọkùnrin ẹ̀yìn káwájú wa yìí. Ẹ wá sì bá wa fi kílẹ̀ kó kùrọ̀ àfáà lálùkùrá nìyí. Àṣàrà ọ̀fọ̀kọ́tàwò lè pàṣínà nípa. Wọ́n bá lọ ra sọ́tò tọ́, àdàsọ̀ sí mi lọ́rùn kan dàsọ̀ fún lè mọ́mọ́ ọlọ́dún méje. Fọmọ bàrí tóbi ṣẹ́yìn fọ́rọ̀ náà sí ìgbàlẹ̀ kakọ̀ mi. Inú mi ò dùn sí kẹ̀kẹ́ ní fọmọdé làbá. Inú mi ò dùn sí kẹ̀kẹ́ tó bí inú mi ṣe dùn tó jọ yẹn. Ẹ lásọ fún ọ́rà. Kí ni wọ́n á lò sáyé àgbà Oníkítà bá ní gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti ní ṣùgbọ́n bá fàárì alùfàárì mọ́ fìlà àrùbí láìsà àgàlà àrùbí kò sí kò hálẹ̀ la èdè yorùbá ni ìdí wọn kẹ fà láwọn olùsọ ẹgbẹ alùfàárì láìsà àgàlà àrùbí ìdí yorùbá lọ sọ. kì í ṣe lábàá ẹ kò sí kò hálẹ̀ lẹ ojú ti ọ̀rọ̀ àlẹ́ àìmọ̀ tẹ̀lé fáwọn ènìyàn ìdè yorùbá lọ́rọ̀ sọ kìí ti lábá lọ sọ. dípò bẹ́ẹ̀ lábá sọ pé a ní àtàkì ẹ̀kẹ́dì lẹ́yìn. gbogbo àwọn àgbàlagbà ni wọ́n lè wí wọ́n kò tí kò rà rẹ̀. kò tó ní kọ́kí ọmọ kékeré ó sì lè mọ́ mú náà ó sì lè mọ́ mú. kò ní ìdí ká sọ wípé làtí ẹ wá kí ló bá ìmọ̀ ìyá. Ọ̀rọ̀ bọ́ sí bàbá padà pé ní làásì tó bá tẹ̀lé àmì ìdàbẹ́ bá wí òun ni ó di làásì. lèmọ́ máa fi la pé fọ́tọ̀lì fọ́tọ̀lì wá ní ọ̀rọ̀ àti náà. ó fi èmi pé ọ̀wọ̀ ìwọ ni a sì kà á sí o. àlọ́ tó bá di pé ọmọ kékeré ń torí bímọ kúlẹ̀ ní àgbàlagbà ó ti dájú pé ajá ọdẹ ti rẹ sí èèyàn pàtàkì náà wà nípò ìbímọ ìkẹlùmọ máa lọ ajá lélẹ̀ ajá lélẹ̀ ajá ìpẹrẹ ajẹ eléyìí pa ajẹ kí ni àtọ eléyìí wọn kọ òun nímọ eléyìí wọn ọkọ nímọ ìmọ̀ pàtàkì ìjọba wọn máa ń gbé ìyẹn dé ipò ọlá ìtòsíta ìdílé ìyọ̀lérò yóò ṣe bẹ́ẹ̀ lápò àyè lálálálá máa ń dé níbi ìtayé yìí náà nítorí mímọ́. Òun ni yóò lọ́mọ títí yẹ sẹ́wọ́n yẹ àwọn bàbá rẹ̀ àwọn tó tuntun bàbá rẹ̀ lọ ó sì lọ sí mọ́mọ́ ògbó. Ṣé ìfọ́mọ nìyẹn òtún fi ìmọ̀ ògbó pamọ́ odidi ṣáàtù ṣe àtìsọ́lá ó bọ́ ọdún rẹ̀. Ìyá ń lọ sọ kí ọmọdé ọ̀sọ́wọ́n jágbá àlàgbà yóò pọ̀ tó kúrò òun rẹ̀ ńlá. Ẹ̀sìn ọmọdé agbọ́kọ́jọ́

ọ̀nà méjì ni gbígbàgbà lọ́wọ́ àdìmí jẹ́. ọ̀kan lè jáde mọ́ pẹ̀lú tó dé nìyẹn wíyányá ìkejì lè jáde ọ̀wà. àtọwọ́ fàyẹn wọ́n làwọn fi palẹ̀ mọ́ ẹ̀ pé wíwá ikú mọ̀ pẹ́ mi lọ ní tí èbá ti fà fà á ṣe kí ni ìfẹ́ lóde ń bá lọ rí àyílà ọgbọ́rọ̀ tó o fẹ́ tó fi adé tó mọ̀ ń dára láì pa òní pọ́lù. Ìdí tó já tọwọ́ fà yẹn òun ní máa ń wá ìyájọ́ ní sàrà. Nítorí pàṣẹ tó sọ̀rọ̀ àtàlà sọ pé ká máa sọ mo gbàgbé àlùkò á mo tó lè rí pé mo sì mo gbà á ládùn. Òṣìṣẹ́ ọlọ́run wá sọ ní wípé. تعلم القرآن Belajar Al-Quran di Sabah. Jadi Al-Quran yang umumnya punya tahayyudan minal ilmi di awalnya ini dimampu menyurat bumi tak semua tinggal. Kami tak kusubai posisi orang. ọ̀nà owó làwọn fi ní gbàgbé rẹ̀ kàmá. Àwọn ní ká mọ́ nípa àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ ní káwọn òbí àbíbí káàdì náà. Ṣùgbọ́n ó máa ń jẹ́ sùn ọ̀sán fún mi púpọ̀ yìí. Kárẹ́ ni twenty tí ó ha lọ́pọ̀ àná kọ́ wá sí pé méjì ló lè kà. Àwọn ní àfáàbà ọmọ làwọn náà tẹ̀sí báyìí. ẹni méjì tàbí ẹ̀rọ ní ààbò ní ọjà ẹ̀bá ni wọ́n padà wá lọ́ba dẹ̀ mí. ó dà yọ wọ́ sí jẹ́ tí òjò ẹ̀fí hà kẹ̀kẹ́ lọ rárá. ṣùgbọ́n ojú mo gbọ́dọ̀ mú Jésù kájẹ̀ tó ṣe kò jábà ọ̀rọ̀ tó ti lẹ́nu ọkẹ́kọ̀ọ́. Báyọ̀ kọ́ mọ́ Hákúrà Dàbà ìjọba ló ń lọ sí ọlọ sùn báyìí ọ̀tọ̀ ní ọmọ onísùn náà nílé ọmọ oníbídé ànílé rẹ̀. Ọ̀kẹ́ náà ọmọ wa bá tóbi lánàá níjẹta. Mo fẹ́ ra kíní kan àwọn láyé kẹrẹ. Èyí máa bá mi. Ọ̀tọ̀ ni mo ní kọ́ mọ́ lọ́ọ̀ sí ilé ìwé ẹ̀kọ́ mo ti ń ṣe yìí. Léke wá sí Yahoo ní wọlé mọ̀ wẹ́rẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé rí nìyà. Èyí ò tó lè sáàrù láti máa lọ kọ́ ìtumọ̀ àlọ́ ààrùn. Ìlú ọ̀rọ̀ ọ̀dà pẹ̀lú ọ̀rọ̀ kàfẹ́tì tí wọ́n mọ̀ nípa rẹ̀. Kò ní kò sẹ́ni tó burú mú tó ẹni tó ti hàn fúngbà díẹ̀ ló burú kúlá àdínú àwọn ìlànà tí wọ́n lọ́wọ́ sínú ìkàrà yìí ọlẹ́sẹ̀ lára. tó tọ́ irú àwọn àṣìgáàlì tó gbé dáadáa bí irú àwọn àyíní aláìkàfíìsì kẹfì ọ láti ìzàkáàlì nẹ̀kọ̀ líla ẹ ti gbọ́ ìbára mi ẹgbẹ́. <laughs> lóbi nǹkan ní sọ pàtàkì ló dé láwọn ọ̀rẹ́ ti díẹ̀ yẹn kò ní sẹ́ láwọn. àgbẹ̀wá sí jihadi lẹ́nu yẹn ń bá lọ tó tún jọ òwò ẹ̀sìn tó sì kú lágbára kan lẹ́nu yẹn ń bá lọ tó ti fi pé sí ọ̀pọ̀ àbúwá rẹ̀. sùmọ́kì èsì kírísẹ́ẹ̀sì kan ló tún fà á tó gbé kiri yàn ọgbọ́n. a ló àwọn olùmọ̀ táwọn sọ pé rẹ̀ ọ̀nà tí yóò fi jáde bẹ́ẹ̀ kó kó tó tó kọ̀ọ̀kọ̀ rẹ̀ àwọn ẹ̀ bẹ́ẹ̀ lè lọ́ta ọ̀ ká gbìyànjú kó dá àmà àtẹ̀tà sùkúù báyìí sùkúù bí ẹ̀rọ adìrẹ pé kò lè ní òtáàbù lọ́rùn kò ní ní òtáàbù lọ́rùn tó ti gbé yóò tẹ́kí ní wọn á ní máa kọ̀ǹtínú mọ̀rọ́jà lọ lórí ẹ̀ lè padà ó dàbí padà sí yóò ti àwọn àkàláàrì àwọn ìyàmì ìwà títí yóò ti ah, ká wọ́n ti ká múlẹ̀ ọ̀ lẹ́kìsù àbí láṣàì ìpè lẹ́kìsù náà láṣàì wọ́n lọ wá orílẹ̀ kákíyèsí kákíyèsí ọlọ́pàá tó káwọn ọwọ́ yẹn fún ọ yẹn tó gbọ́ àtàhà ẹ̀dá tó ń já sí ẹ̀mí ká wáyé apájọ́ lọ́tà ẹ̀sùn àti kéèyàn ó ti ṣe iye jíjù kan ní ẹsẹ̀ fúnra rẹ̀ lójoojúmọ́ ẹyọ ọ̀sán lójoojúmọ́ ọjọ́jà kí a máa fi ti irun ó wá gbìyànjú láti máa lọ gbọ́ ìtumọ̀ rẹ̀ nítorí pé ìtumọ̀ ní máa ń ní kí ya lọ́jọ́ tó bá fẹ́ hàpọ̀ agúnjẹ tó ti mọ ìtumọ̀ díẹ̀ díẹ̀ àwọn túmọ̀ rẹ̀ mọ́ ọmọ rẹ̀ kọ́mẹ́ntì fún kọ́lọ̀ ha ní sọ́kò yóò sọ ní kọ́lọ̀ tí wọ́n máa bá ìtẹ̀ lọ bí wọ́n máa dùn ní léèyàn àájì báyìí ló ti tẹ́kí ní ọ lọ́dà ìwọ́n yóò lè rọrùn ó kọ́ ọmọ yẹn mọ́ kí ni wọ́n fi kà á àwọn ọ̀sùnmọ́ rẹ̀ kọ́ ọ̀sùn tó jẹ́ àwọn ọ̀rọ̀ àti wọn wúlò wọn lẹ̀ fún wọn yìí àwọn tí wọ́n ha wọn dá fún àjọ wọn gbàgbé rẹ̀ wọn dá fún wọn gbàgbé rẹ̀ ládàá tí wọ́n wà fún òsì tó wọn mọ ní àlùkò àrùn ọlọ́kọ̀ kan wá lẹ́yìn rẹ̀ náà ilé tá a sàkìlọ̀ nípa mi ké ó lè sùn mọ́ ọba ní mọ́ ọ̀rọ̀ حديث عبد الله بن عمر عن ابن عمر رضي الله عنهما قال لما قدم المهاجرون الأولون العصبه موضعوا بقباء قبل قبل مقدم رسول الله صلى الله عليه وسلم كان يهمهم سالم سالم عندما táwọn المهاجرون الاولون tí الدعاء dọ́dọ̀ láàyè nìkan ní kùbá ibi táwọn ẹni kọ́ mọ́sálásí àkọ́kọ́ sí kó tó ti tó ti sọ̀rọ̀ ọba dé ọ̀gbìn báwọn ọdún Islam lọ àwọn ti délẹ̀ ẹni tí ń tilẹ̀ mọ́wọ́ fún ọjọ́ ìwọ̀n ti táàlímù táàlímù yẹn kẹ̀dẹ̀rẹ́ ọjọ́ ẹ̀rọ fún àbíkọ́ fẹ́yìnà. ọ̀kánà ọ̀kánà àtàrà fún Kùránà. àti ìsọmọlẹ́yìn ẹ̀rú lè ṣáájú ọmọ láti nígbà tí ẹ̀rú bá akọ̀ àti tọmọlú àti ọ̀nà kan ẹ̀rí la dé bẹ́ẹ̀ kálímù yìí ẹsẹ̀ kálímù ọmọ àti láìpẹ́ ọmọ kálímù yìí lọ́jọ́ ewu fún àwọn ìṣọ̀lá ìlà nínú àwọn afọ alárùbá àmì àmì ìṣọ̀lá àtàlà òṣèlú abáfẹ́ kẹ́kọ̀ọ́ àlùbá àti lápọ̀ yẹn nínú àwọn ọ̀gá àlè kọ́kọ́ àlọ́dọ̀ ti ká nínú ọ̀gá àlùkò rẹ̀ ta. ẹrú ni ìlú ìdájọ́ àwọn ọ̀làdí lórí ìmọ̀tọ́ wà lọ́dọ̀ rẹ̀ sínú màlúkọ àgbìyàn sí lọ́dọ̀ àwọn ọ̀làdí. bákan náà wọ́n ti fọ ilé. أتيت النبي صلى الله عليه وسلم في نفر من قومي فأقمنا عنده عشرين ليلة. أو جابي قد أعمى سمو àtọ̀ house in three days fourteen days four months àwọn jáde dáadáa mo ní jáde ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ àdàmọ̀ ní ìbàdà láwọn ọ̀yà haúsá ilé tí mo ká tó ti lágbára ní ti ìrìnlẹ̀ haúsá ẹlòmí ẹ̀sìn níjọ́ mẹ́ta ẹlòmí ẹ̀sìn lọ́sẹ̀ ẹlòmí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni ọ̀ráyè wákàtí. níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọdún tó bá ti fẹ́ jáde láì fún wọn pẹ̀lú àwọn àtúnyẹ tí làwọn ń tàbí ẹ̀yìn ọ̀rọ̀. ọba ti dàgbé kò yẹ ní lọ yẹn. wọn àwọn ṣé kù já àfàrò ọ̀rọ̀ fi o lọ. kó ti retí fọ́nmọ́ àwọn ẹ̀rọ ló sùn nàní. àwọn àìmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Wọ́n ti di orísọ́nà ní ọdún lọ́wọ́ àti àwọn bí aláàárọ̀ wọn. Ṣùgbọ́n àwọn máa ń tọ́jú àwọn àfáàrí, àfáàrí àwọn òṣèlú kan ní ìkó. Ọ̀rẹ́ mi ìdájú tó ẹni tó náà. Olùdàbẹ̀rẹ̀ bí lẹ́nu àbáwọn bóyá wọn fẹ́ kàmí. Àwọn náà ni wọ́n máa gbọ́ gbogbo ẹjọ́ àkáàlì torí kò níbi tí ọ̀rọ̀. Wọ́n bá ní kóhun lọ́wọ́ àfẹ́sì àwọn ẹni lẹ́jọ́ mẹ́kẹ́kẹ́ rẹ̀. Àwọn náà ti mọ ohun tí àbá máa ní ìdí. Owó abẹ́ àwọn ẹ̀wọ̀n bá ti rí rẹ̀ ni. Ìkàlùkù bá ti dé báyìí wọ́n máa fowó sí abẹ́ ìdí àbá wákàtí tí kí wọ́n parí léwu àfọwọ́ aláàjì aláàmọ́sálà ẹni náà ẹgbà wọ́n kọ ọwọ́ nìkiri ní wọ́n mọ̀ fún ọ. aláàjì làfíìfà ọ̀nà tuntun náà ìyàwó àbáyé ni o. wọ́n tún mọ owó àgbẹ̀ àwọn làfáà náà kì í fi pálíjọ nígbà fún àwọn ọlé tí wọ́n tó ń sábẹ́ rẹ̀. dúkìá owó bẹ́ẹ̀ wọ́n tún gbọ́kọ̀ fún ọ. àfàfà lọ́pọ̀ wọ́n kọ́lé wọ́n kọ́lé tí bá níbi àtàwọn àyè ní lóko wá yìí ẹ̀ẹ́n fún fún máa fi sí ayé rẹ̀ ìgbésí ayé fẹ́ fẹ́ torí ti yí nìkan alẹ́ lè ká Nàtó ìgbésí ayé dẹ̀ẹ̀dẹ̀ yí yóò rò ní nítorí tọ́ba ẹ̀rọ. Ẹ̀rí ẹjọ́ àwọn ọmọ àwa yìí. Àpẹẹrẹ ni àpá àmọ́rí fún àwa yìí. Àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá àti wọ́n jẹ́ wà nílẹ̀. Ó ní àwọn táwọn jẹ́ bí ọ̀dọ́. Mẹ́ta ìbára mi sọ pé wọ́n wọ bí wọ́n tó bí tẹ́ẹ̀ àti wọ́n súnmọ́ mẹ́wàá àwọn alọ sọ́dọ̀ ìdíjọ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀. Ìjọ àánú máa ṣe. Jáde fún lé ṣé a lọ sí ìgbà bíbàdà tó ti jẹ àbá àtọ́ráyé. Ọlọ́pọ̀lọpọ̀ àwọn àbá mi rìndì lẹ́yìn mọ́ ọ̀dọ́ lórí fóònù. Ọlọ́ ọ̀dọ́ wọn bó lóṣù kẹ́ ara sí kàn mí kọ́. Wọ́n máa lòdì wá sí káàkiri àwọn àbá àkànnà yìí. Ẹgbẹ́ ti tẹ̀ sí ọ̀dọ́ àwọn ọ̀sẹ̀ wá sí ìrìn káàkiri ayé àwọn ọ̀rọ̀ lọ lọ ọmọ lọ fẹ́ kí oṣù pẹ̀lú òkè oṣù mo sì lọ lọ́rọ̀ mo jà fà tó máa ráyè ìṣẹ̀ wọ́n ra lọ́kọ́ lóbi. ẹgbọ́n máa tẹ̀lé àfáà ìwọ ọlọ́run àtẹ̀lé wọn ọba fẹ́ lọ́ka ìlà ọfẹ́ tọ́lá lọ́ka làbẹ́rẹ́ ọfẹ́ tìmọ́bì ọfẹ́ kíkà ìwọ ọlọ́run àwọn ọdún jẹ́ra ọba fi dé báyìí. òtún wọn ni ó lè rẹ̀ bí lọ́ọ́ kéwú náà wọ́n ti adá àbójú ẹ̀rẹ́ bí ní ẹ̀ ìdúbẹ́rẹ́ lọ. Ẹgbọ́n pé ìjáde olóṣù tẹ́kọ̀ lọ́nà sí lọ́nà sí èkó àdíbàdà àti èkó àti lọ́yọ̀ lápẹẹrẹ àti ṣáájú. Ìjáde olóṣù fẹ́yẹ ọbẹ̀ lọ parí mọ́tìkù àdàbà ìlẹ̀ mẹ́wàá wíjà. Bẹ́ẹ̀ lọ bẹ̀yẹ rẹ̀ lẹ́rẹ̀ bẹ̀ máa parẹ́. Ẹ̀kú sọ́tọ̀ ṣọ́rọ̀ àti wọ̀tì káyà. Máa àtagbárí, máa ké, máa mọ̀ yẹn àgbò tó bá lọ sí wọn lọ́dọ̀ oṣù kan yẹn lè dúró ní ti bẹ̀ lọ́dún kéékèèké ìgbà tí lọ bá ọtí ló sì nìyẹn ìjà àwọn ọmọ àlò tó dábàá ní ẹni àlùmọ́ lè mú ọmọ ọ̀wọ́ ìrìn Ẹni rọ̀ṣímọ̀ rọ̀fíkọ̀. Òjíṣẹ́ ọlọ́run kẹ̀dẹ̀rí rọ̀fíkọ̀ ní olùkẹ́rí èèyàn pẹ̀lẹ́ rẹ̀. Lámọ̀ ọ̀rọ̀ aṣọ́kọ̀ ní ilẹ̀ àhàlì náà. Ọl, lè jẹ́ ìhùfàkúnù fi ìhìn. àwọn fámílì yìí. Wàhálìmúhù. Ẹ̀kọ́ wọn nímọ̀ tẹ́kọ́ bí. Ọ̀sọ́lù. Ẹ̀fìrí ẹ̀gbọ́ ẹ̀kọ́ wọn nímọ̀ tẹ́kọ́ sí láàmú yọ̀bá kọ́ wọn ní ìkẹ̀kẹ́ kò ní níbẹ̀. Ilé náà jẹ́ ìsàálà fáwọn akẹgbẹ́ wa tí wọ́n jẹ́ àfà súnmù. Ọ̀la wa làwọn ọmọ ilé kí tí wọ́n ti tó níwàásù lọ. Agbọ́wàásù. Gbogbo ọjọ́ kíjọ́ tí wọ́n bẹ́ẹ̀ tún rẹ́ ní sẹ́nu rẹ̀ fún báyìí, wọ́n gbà rẹ̀. Ó agbọ́bà lẹ́yìn ẹ̀wù láyà káàdùn yóò mọ̀ yìí sùn báyìí náà láti lọ bá sí yóò àmọ́ ní ẹnu àpá àpájú fún èmi ní ìtò ti rí pé mo kẹwà láàrin àwọn ẹgbẹ́ fẹ́ pé òjò tèmi kẹ̀kẹ́rẹ́ sí ti yín lásán mo òpá àpá adé ni èmi pé bọ́yá ẹ̀ ẹ́ aláàfáà kan o ẹnu àpá àdùn kí lábẹ́ fẹ́ tó ẹni dúró kan máa bí wọ́n sọ pé onímọ̀ lẹ́ni ilé sọ̀rọ̀ pípọ̀ ni wọ́n fi wọ́n sọ pé onímọ̀ lẹ́ni abájọ sì bí ìkọ̀ ọ̀dẹ̀ ọlọ́rọ̀ àárí àwọn ọmọ kéré sí ti ọ̀rọ̀ àdáálé alónímọ̀jù ọ̀rọ̀ táwọn tàbí òun sọ ó pọ̀ ju àwọn tàbí lọ alónímọ̀jù láàánú àwọn tàbí gbogbo àlùkò rúdùn mùsọ̀dọ̀là pátá ọ̀rọ̀ tí wọ́n sọ kéré sí gbogbo àwọn àmì ìdá àtún wa ẹlòmí ń ṣe síra débi pé àkúnmí wọn fi ń kó káàkiri. alọ́wọ́ ní mọ́jú àwọn ẹni tó ti wá nípò owó ní mo sọ̀tọ́ láyé lọ́dà bí ẹ̀yàn máa gbàjà dé ìṣẹ̀yọ̀ kan lọ ìmọ̀ rẹ̀ tó bí kọ́lá tó wà ní àwọn tọ́tẹ̀ ní àkọ́kọ́ yẹn. jíjọ lọ́nà ẹ̀kọ́ wọn nímọ̀ àwọn tó fẹ́ kí òun yẹn jẹ́ lọ́lá wa. bá ní àṣẹ pẹ́ ọlọ́run àbẹ̀ ọlọ́run tó lọ́kùnrin àti ìfẹ́ o tó ta bá da olóko lórí ìdílé ọmọ àdàkọ tó ti fi gbogbo àwọn oníbíbí àdínẹ́ wọ́n ti pè wá bàbá ọ̀dà ọkọ̀ ọlọ́run láti bí àti darúgbó bíi kìíní yìí o omi súnmọ́ ẹ̀ bí àti darúgbó kù ìtọ́jú orí àti ìdílé o ọ̀dà ọkọ̀ ìwọ owó nínú abẹ́mọ́ àyàtùmùlá bàbá ẹ̀tìkẹ́tì ọjọ́ ọdún ti jẹ́ ẹ̀dí ẹ̀rùn ní mọ́jọ́ ọjọ́ afẹ́kẹ́rẹ́ àjọ́ ọjọ́ àwọn ọmọ ti ń dá àdúgbò pàtàríyàn pàtàrí pàtàrí àwọn tí wà àwọn ní ó káwọn àfáwà yóò bù àtàbákọ̀

فإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم فليحمكم أكبركم Torí gbogbo ọjọ́ kan náà lẹ wọlé kí ọjọ́ kan náà lẹ sáájú. Ọ̀ṣọ́gà láàrin ṣùgbọ́gà tó wà ọ̀. Ọjọ́ orí pàtàkì ìjàmá ọ̀. Ẹ̀bá ló súnmọ́ ẹjọ́ ní ààyọ̀ ó dàgbà jọ lọ. 好的，大哥。啊，من الإجلال الله تبارك وتعالى إكراما بالشيطان المظلم inú gẹ́gẹ́ tó máa túmọ̀ pé yẹn bá tààrà ọlọ́run tó tọ́ ohun tó sàkúnlẹ̀ tó ti dé ẹ̀yin obìnrin ìbàjẹ́ yẹn ó wu ẹ̀yin lọ́rùn gan yẹlé ìṣẹ̀lẹ̀ tìrẹ́ nìkan tó ti fẹ́yàwó àkọ́fẹ́ going to fifty years àfọwọ́ ọ̀gá ọ̀yẹ kó òun tún ṣe sí kó lè lọ fọ́ ọmọ tuntun àti seventeen kan àmàlẹ́ àjọ ọlọ́kọ́ ni ó ẹ má wẹ̀rù sí mi láyé yá ọ ẹ bá ṣe kíní kan ìwọ náà dáadáa. wọ́n náà dágbà ẹni tí wọ́n tẹ́lẹ̀ mọ́ kódà ààrẹ tó ṣe yí pé nínú wa tó fẹ́ tó fẹ́ àtẹlòmíì tó dúkọ̀ làfẹ́ gbé bí ọmọ rẹ̀ lónìí lọ́jọ́ orí àjọ wa kọ́kọ́ ló kù ẹ̀jọ̀ wa kọ́kọ́ kọ́ aṣáájú bẹ̀. Nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ níbi ọ̀sẹ̀ kẹ́sì, ọ̀sẹ̀ni kẹ́tọ́ wà ń sáré ẹ̀dẹ́rà yìí lóde àgùntọ́lá. Ọmọ sábẹ́rì òdò òdà náà wọ́n ti wò ní àdàkàdà. Àtìrí ibi tẹ́fẹ́ tí bẹ́ẹ̀ ti sọ rárá ń bọ̀. Mo bẹ̀rẹ̀ sí ní pìtẹ́ wo sí àwọn ìyá ta kọ́kọ́ fẹ́ǹsì farada tí wọ́n ti fún wa nígbà tá a fi ń kẹ́kọ̀ọ́ sí nígbà rẹ̀ ẹlẹ́kẹsẹ̀ làwọn ọmọ sọ wọ́n lẹ́tọ̀ọ́ sí báyìí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀hẹ́n ó wá lẹ́tọ̀ọ́ sí báyìí wọ́n lẹ́tọ̀ọ́ sí báyìí kẹ́nìkẹ́ wá dé tọ́ máa ní rọ́ kíní kan ní àfà níbo ni wọ́n wà. ẹ̀yìn ọ̀gbẹ́ jù omi ìdí àwọn àyíká abẹ́ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀gbẹ́ tuntun ọlọ́run sọ pé ẹni yìí àwọn ẹ̀ láwọn òkú mi òun ló kú mi òun gbà ló gbà mí gbọ́. Òun gbogbo wò wá. Ẹni ọba ti ní ìdí àti gbọ́rọ̀ ìlọ sọ̀rọ̀ sí. Nígbà ìwọ wà ní àná. Kí o ti ẹ̀ pé ìyá díẹ̀ rárá. Àrẹ ìgbà ó dùn gbogbo ẹ̀ ti dùn tó dé. Àwọn àni ọ́ bákan náà ìjọ ní gbogbo wa ilé ga. Mákànlẹ̀ lẹ́yìn àti táàrí. A máa kán bá ilé o. Ẹjọ́ fẹ́ ọmọ ní tòótọ́ mọ́tò tẹ̀lé. Tó bá wà lọ dùn lọ́gbọ́n, yóò tún ní sánú sáàbì lọ. Ẹ̀gbọ́n ìyẹ́ rárá ọlá tó tún ti gba wájú yẹn tọ́lẹ́lò ní ilé yóò gbé ìyá ọdún lórí ọmọ lọ́dún ẹ ò lóye lára àwọn ọkùnrin mi kàràbà ló lọ́pọ̀lọpọ̀ wa aláì yóò fi ọmọ pọ́nlọ́pọ́nlọ́ bí ọ̀dọ́ wọn fẹ́ẹ́ fi ẹ̀sìn lọ wọ́n á ti fẹ́ẹ́ fi ìyá fọ́ọ̀sì yẹn lọ́mọ ọ yóò lòun gbádùn ìyá arúgbó gan ju kiri lọ ẹ̀ arúgbó ọmọ sọ̀tún jọ kékeré lọ ìyá arúgbó yẹn òun ní oṣù sàkọlẹ̀ ọjọ́ orí ń bẹ o eléyìí ọgbọ̀wọ̀ ọjọ́ orí ìyá arúgbó wa bọ̀wọ̀ sáàbì kan fásitì sáàbì kan àwọn ìyá pé àtiwájú òun ló ti kọ́kọ́ dé ọ́fíìsì yẹn tó ti àfẹlọ́mẹ́ tó dẹ̀ ní obìnrin mo tún tún sọ fún wa o ẹ̀dí ká yàtọ̀ láwùjọ ah! ẹ̀dá fún mi làwọn eléyìí ti ń kẹfẹ́ ní àwọn eléyìí ti ń ah! àwọn ìlara wọn àwọn ìlẹ́kọ̀ọ́ ó ti fi gbogbo ẹ̀ka ìlẹ̀ rẹ̀ báyìí ọ̀rẹ́ tí bá ń ṣe tọ́jú inú yín alẹ́bàárí omi ha mo bá kọjá sí ayé ọ̀rọ̀ ìlú omi eléyìí ní arúgbó ọ̀sẹ̀ mi ná eléyìí lè wá ayé máa wà lónìí mo tó fẹ́ yí àgbà. Òbí ọlọ́run nínú ìjọ kan náà jó, ìjọ kan náà parí. Ẹnì kẹsì dàda ńlá ni. ọ̀yẹ̀ tó mọ tó àtàwọn ẹni tó dàgbà ọjọ́ orí padà sí o. Àwọn ìtọ́ ti lè máa mú. Bákan náà, Al-Mughira bin Shu'ba. Al-Mughira bin Shu'ba, radiyallahu anhu qala, amrani la as'alu anhuma ahadan minan nas. Ọ̀rọ̀ mi ti kan bẹ. Mi ní bí ẹni kẹ́lẹ́ náà rẹ̀ lérè pa. Salatu rajulin khalifa rajulin min ra'iyyatihi. irun tí èèyàn bá kí lẹ́yìn èèyàn nínú àwọn ọjọ́ ọ̀dọ́ rẹ̀ yẹn pé òun lọ̀gá eléyìí lọ́mọ ọ̀sẹ̀ ọ̀gá wá sùn lẹ́yìn ọmọ ọ̀sẹ̀ tó ní ìbéèrè parẹ́ wọn. وقد رأيت رسول الله صلى الله عليه

ẹni tí ò lọ́lá tó lé sáájú pẹ̀lú mímọ̀ sí ẹni tó wò fún lọ́lá káàkó padà ní نافع بن عبد الحارث لقي عمر عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم استخلف بن عمر مكتوم على المدينة يصلي الناس ìgbìnà ó ní mẹ́tọ́bù wà áàmà àti akọ́jú lè záájú ilẹ̀ mọ́ bá ẹwà àwọn tó ní ọ̀há sọ àrùn tẹ́tẹ́ láwọn gẹ́gẹ́ ìyẹn jú padà ń akọ́jú tó lè ṣe lè mọ́ àwọn tó wá sọ àwọn tí wọ́n rí mẹ́rin mọ́ ọ̀há sọ àrùn wọ́n ní tọ́lá nẹ́bí sọlá alẹ́ òsèlá ó fi ìbùnú ó fi mẹ́tọ́bù ó fi ṣe kàlẹ́kà olùdarí ọ̀rọ̀ ọ̀run ní Madina yóò máa kí wọn káwọn yẹn nígbà tá anábì lọ sí kú sọlá rẹ sọlá ọwọ́ àmà àbó òun máa ń pè wọn nígbà tílẹ̀ bá wọn ọ̀ka náà rọ́bùlà àmà láàyò náà di àtà lùkọ́ àṣàkàtà àṣàkàtà kò ní pè أن يافع بن ع بن عبد الحارث لقي عمر بعصفان وكان عمر يستعمله على مكة وقال من استعملت على أهل الوادي àwọn arìnwájú àwọn ará wájú lábẹ́ ti ṣe على سيف ọdún wọn. ابن abúlé Ọ̀la wọ́n mọ̀ ní bí i Abdá. Ọ̀la ni yọ ọ̀kọ́mọ́. Kí wá àbára ọgọ́rùn-ún? Ibi ta ń ta ní bí i àwọn ìta tó ti kí ní wọn. Ọ̀la mi mọ̀ wà ní ilẹ̀. Ọ̀la ẹrú kan náà àwọn ẹrú wa ni. Ọ̀la ọ̀sán lápá قارئ لكتاب الله عز وجل ọmọ àkùrá ní. Iná àálìmù bí lè parọ́. Àwọn bá rẹ̀ tó lọ fún ogun pín. Àwọn anáwà àzẹ̀lẹ̀ mọ́mú dání ọba àzẹ̀ mọ́mú. Qala Umar, amma inna nabiyyakum sallallahu alaihi wa sallam qad qala. Wọ́n wá ń gọ́gẹ́ ni ẹgbẹ́ sí ìwọ̀n ọmọ bá nẹ́bí yìí ti sọ tẹ́lẹ̀ ní pé. Inna Allaha yarfa'u bi hadha al-kitabi aqwaman wa yada'u máa ti àgbéga pẹ̀lú àlùkò àlì àwọn ọ̀dọ́ kan. Ewúrọ̀ àwọn àti ìdámọ̀kò lóòmí lọ́yọ̀ọ́ níwọ̀n bá tá tààtà lọ́dọ̀ tèmi kẹ́ ọ̀la wọn ra fúyẹ́ kíkéré síta àyọkù láti. ọlọ́run fẹ́ ẹni fẹ́ẹ́ mọ̀ rírá ní aláǹfẹ́ wọ ìgbàlè ọ̀pọ̀lọpọ̀ áfíríkà kánú ẹ̀rọ ni wọ́n ti ẹ̀ pàtàkì gbogbo ayé wọ́n padà tó di mọ́fìsì yá ẹ̀ ìnáwó lẹ́ka ti sọ̀rọ̀ sí i. Ọlọ́run máa ń fi àlùkọ́ áàdì àgbéga àwọn ọjọ́ kan. Ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀. Ẹ̀dọ̀ àwọn ìyẹn náà kálẹ̀. Á bẹ̀rẹ̀ àwọn nílẹ̀ ìyẹn pàtàkì ní wọ́n gbà tí ò sí mọ̀ lọ́dọ̀ wọn sára fún máa gbàgbé wọn. Wọ́n máa ní ìdílé àfáàbí wọn ti wá ọjà àìnàlẹ̀ ìwò fi. Ẹ̀dá fún ẹ̀dá fún látòrí èyí gbogbo àtà ìgbó ní kéwù ẹjọ́ àwọn ọmọ owó léwu ọ̀pọ̀lọpọ̀ ọdẹ àfa àti parẹ́ ìkẹ́nu àwọn ọmọ ìyá tó ń ṣe fún èjì láti ṣáájú ó wá bá mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá lóhun dídì àwọn màkùtọ́ọ̀tì àwọn ìgbà ní ẹlọ́ọ̀lá náà ìdí láti ìfẹ́ yìí ààrí pípa ti ṣẹkọ̀ọ́ dáná. aláìwọ àwọn ìkàtàbó wọ́n sì kọ̀ gan ṣùgbọ́n owó ní ká kàwé kú pépà tí wọ́n ni pé àwòrán tó hù jàdé lóòtù wọ́n tẹ̀lé sí mi gẹ́gẹ́. Bàbá mi tí mo jogún wọn níbi ẹ̀fẹ́rì tí mo ṣe lọ́dọ̀ ọ̀la, àkàlà ni wọn. Mo ṣe pé alékéré gbàyàn ọ̀bẹ̀ dá sí rí pé àwọn èèyàn ń kórìí ibẹ̀ sí ọ̀sọ̀lẹ́ tí ó gbèsè láàmì wà láàárọ̀ tí ó wà lọ́sọ̀lẹ́ wà lọ́rọ̀ sísírà dẹ̀ fún gbogbo onílé náà sùmọ́ fàkàlà tàbí báyìí fàkàlì fún àgbà ọ̀sẹ̀rà ọ̀sẹ̀rà ọ̀sùnwà ọ̀sẹ̀rà ìkọ́ náà mẹ́lẹ̀ gbàdé òtárò ilé kọ́ gbogbo síra yẹn sábà àdóòlù wa lọ tó jogún ààyè gbogbo ẹ̀rọ ta òkú wàrà pẹ̀lú ọ̀sẹ̀rà ṣùgbọ́n wà ní ìlànà àfi àwọn òbí làkà ìgbé ọ̀dọ̀ kan tẹ̀ kó tẹ́ra ẹ̀ pamọ́ àbẹ́yàn ti bọ̀ ọ̀dọ́ ìlú lẹ́tà láwọn tẹ́ra tẹ́yàn lè rí mọ́ ó sì dájú pé àwọn bàbá yẹn ní òun ní àkọọ́lẹ̀ tí wọ́n fi ìdí náà bá kọ́ bílẹ̀ tí wọ́n wà káàkiri ni bẹ́ẹ̀ lè dàrẹ́ mi àáfàá mi ó ó ti làkú láka nínú ìmọ̀ ẹ̀sìn náà ni ọmọ òun lọ́ọ́ rí ìjẹ́ ìjìnlẹ́rìn bọ́ọ̀lù àtàwọn olùdíẹ̀ ìjìnlẹ́rìn àtàwọn orí ìlòpin ẹni náà rìn wọ́n rí ìdìbò fi rí báyìí. Gbogbo ọgbọ́n mi máa rẹ àìfàdì, wọ́n ní kí náà ń pè láìfàdì. Kí ni wọ́n mọ̀ sí jẹ́rẹ́? Gbọ́n kí lẹ́ ń pè láìfàdì? Láìfàdì kọ́. Títí àìfàdì bó lẹ̀ wọ́n rẹ, ṣé ìwọ̀n arówó? níbẹ̀ ló mọ̀ tátà tàbí ẹ̀dá mọ́ ní wàá ní wàá kó gbogbo kìíní ilẹ̀ kí yẹn máa rọrọ̀ pẹ̀lú mọ́ ẹ̀. ìyẹn jẹ ní àná kíra ni wọn bá kún un mọ́sálásì ẹ padà wá lọ́dún tó bá padà fẹ́ díẹ̀ sí àpá ẹ̀rí gbòòrò wá lákọ̀. kódà tíra tó ṣe pé èèyàn ò ní five hundred thousand yóò tà fáwọn èèyàn yóò wà ẹ̀wọ̀n tó tẹ̀sí rí kẹ́mí tẹ́sí mú un pọ́sẹ̀sì láti ra ní ìsìn one million wọ́n fún bẹ́ẹ̀ tẹ̀sí rí mọ̀ọ́dọ́ rẹ̀. ebi tó bá mú sọ lára gbogbo ayé àkọ́kọ́ ló sì yẹn nínú ẹgbẹ́ òkè tó ní sí pẹ̀lú ẹ̀. one million wọ́n fún un wọ́n bá dúró wáyà náírà kìíní àwọn bẹ́ẹ̀ ta. irú ọmọ tó ṣe pé <laughs> èèyàn kan kò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbá ọ̀tá àbá rẹ̀ ló wà sọ. Ṣẹ̀ṣẹ̀ kó wà fún wa. Yóò lè fi ra nǹkan jẹ àbá parẹ́. Ó nípa bẹ́ẹ̀ ẹni tá a mọ̀ rí. Àlùkò àǹtọ́ mọ ìmọ̀ tó ní ọ̀dẹ̀ ní gíga. Àwọn táwọn sì ní mọ̀ àbí àwọn táwọn yóò lódodo yẹn pàtàkì jẹ ni wọ́n bẹ̀mí lẹ́rẹ́ nítorí ìmọ̀ tí ó Ẹ̀yìn ni orí pé ìmọ̀ ẹ̀sí tó ti yẹn ni máa. Tó bí ni pé àwọn kọmíṣánná gómìnà gbogbo wọn dùn kọ wájọ ní wọn. Tí ó tún máa sọ̀rọ̀ wájú wọn, ó ní sẹ́ sọ wọn gbọ́rọ̀ fáyé lórí mọ̀. Ẹnu ní ọjẹ́ kọmíṣánná yóò jẹ gbogbo kò sí ìkẹ́ tó ti bẹ́ẹ̀ kẹ̀kẹ́ sọ̀rọ̀ tó fi ta ní owó oko rẹ̀ tó ọmọ bẹ́ẹ̀, wọ́n lè gbìyànjú mínísà kẹ̀ kò sí ìkẹ́ tó ti sọ̀rọ̀ láyé ẹ̀. Mo jẹ́ ìwà kò síbi tí ó ti sọ̀rọ̀ kọ̀ bá lọ́dún mẹ́rin ni ó ti jókòó báyìí ó ti sọ̀rọ̀ níta mọ́kànlá ìwájú aláṣẹ àgbéga ni ẹ pẹ̀lú dọ́rọ̀ lọ́wọ́ tó mọ̀ sí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ حديث أبي هريرة أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يصلون لكم وإن أصابوا فلكم. أعوذ بالله هم أكلون tí wọ́n bá ṣe dáadáa ẹgbẹ̀sán sí. Àyín àkọ́kọ́ uhu, ọ̀yín àkọ́kọ́ uhu ọ̀lẹ́kùnmù wà léyìí. Wọ́n bá ń ṣe bí séèkì ń bí ìhun wọn láwọn gé fún yín, èyí ó gbàlágà dáadáa, àwọn ni wọ́n bẹ̀sẹ̀. Ọ̀dọ́ ọba jẹ gbèsè wàá sàn lè mọ́ fún mi mẹ́ni àpọ́nlé ni dàdá ní ìjẹ. Àdìsù sọ̀bá mi ìgbòrò. Qala Rasulullah sallallahu alaihi wasallam innama akhafu ala ummati al-a'immat al-mudillin. Ẹ àwọn tó mọ̀ ń pààyà lórí lórí, òun ni àwọn aṣáájú tí wọ́n jẹ́ tó ti sì náà. Tí wọ́n sì máa sì yẹn lọ́nà, ń pààyà rẹ̀ lórí ẹ̀yà rẹ̀ ọmọ lórí. Wọ́n ṣáájú yìí wọ́n ti sì náà, wọ́n ti lo òkè yóò ní wọn níparí tàbíjọ tí wọn bá yẹ̀yẹ̀ ní ìmọ̀ọ́mú wọn láwọn ò ní ti èèyàn èèyàn máa ṣe ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí yẹn fi ń ṣe ìmọ̀ọ́mọ̀ ló kọ́ ní fáìlì láti ṣe ṣùgbọ́n wọn láwọn ọ̀fẹ́ dáadáa ọ̀rọ̀ àwọn èèyàn máa dáadáa aláàbà àbẹ̀ àwọn ọ̀fẹ́ ni wọ́n náà ọ̀fẹ́ ọlọ́ọ̀dáre àní ó bèèrè àfẹ́ ọ̀rọ̀ ti parí ó sí ọ̀rọ̀ àfìsí ní ẹlẹ́ ìkọ́rọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ sẹ́yìn rẹ̀ ni kò ní sẹ́yìn wọn níbi ìròyìn ọkùnrin dàbẹ́ kó sì mọ́mọ́ pọ̀ ẹ̀ náà lọ́ta rí ẹlò ní máa ń mọ̀ àmọ́lẹ̀ tó kọ̀ yìí

ẹni tí èèyàn ń dókòó sí ìdẹ́yìn ọ̀dọ́ àtúntò ìdẹ́yìn ọ̀dọ́ ìdẹ́yìn ọ̀dọ́ ìdù sí àtẹ̀tẹ̀tẹ̀ mi ò ní lọ mọ́sálásí náà ẹ wá bẹ́ẹ̀ sí mọ́sálásí. àdìgbò ọ̀rẹ́ wọ́n mọ̀ bá àbùkù máa ma ìgbàdìrí. àbí ìjọba àmọ́ẹ̀mẹ́ ti ẹ̀kún kọ́lá rasulullah sallallahu alaihi wasallam aláàtàtù látò já ìwìsù àwọn mẹ́ta kan bẹ̀ ìwọ tí wọ́n bá kírun ní kọjá etí wọn alẹ́ tó mọ etí ọba ń wú ní bóde títí rẹ̀ bọ̀ lọ́ba kan kí tọ́jà dédé ní ẹ̀kọ́ lóòkè. ọ̀yà. àlẹ́ àfìlẹ̀ àdìkú hàtà yẹ́rì jẹ́. ẹrú tó sá ẹ̀ lọ́wọ́ bó kí wọn lọ́wọ́ nígbà tí ó padà fọ́dọ̀ ga rẹ̀ bá. ọmọrá àtùn bá àtàtì wà zájú alẹ́ àtàkì. ìyàwó kan ló fi pé ọkọ rẹ̀ sì ń lé lójú. bàtí ń tó kìí sọ lọ́hùn ó bá bínú sí ọlọ́run ó bínú bí ẹ̀ ọba lọ sí gómìnrin ní kí wọn lọ́hùn nígbà àdéhùn ọkọ tóbi lórí ní àyàn mi olórí ikú lóbìnrin lọ́kọ̀ òun ó sì olórí burúkú obìnrin náà bọ́ bá sì débi lọ́mọ rẹ̀ ó tẹ̀lé o ní máa ń tán gbogbo ọba ẹni gbogbo ọba lọ́ba tẹ́lá lè wo bàbá tó lọ́mọ o. lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run máa ń wò ìyàtọ̀ lọ́wọ́ ọba ń bí ní ìkòdì ọba ń sọ̀rọ̀ ó ń di kiri yìí ń kiri ṣe ṣe máa kéèsì ààrẹ ọ. àwọn ń bá ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. bá kí wọn nígbà obìnrin ọ̀sùn ọkọ rẹ̀ sì ń wọ́n yóò àgbọ́kùnrin ní inú ẹ̀sìn lè tó lọ ó lè bí dọ́là ọ̀sẹ̀ tí pọ̀ jù ó kírun lọ́rùn nígbà obìnrin ìdálẹ́ sílẹ̀ yẹn nígbà tó ń wá sọ pé wọ́n ra kìnnìkan fún òṣùn ọ̀rá fún àwọn ọmọ ẹgbẹ́ tí mo lè onígbà yìí láti jọ máa fú lọ ní ẹ kò sáyé ohun tí wọ́n bèèrè súnlẹ̀ tí wọ́n bèèrè ẹ sáyé rẹ̀ ó máa ti bí ẹni kẹta. wọ́n ìmáàmù káwọn mi wọ̀ hún láwú káàrí hù. tọ́ ẹni tó tẹ̀lé mọ́mù káwọn mi káwọn mi kó nra rẹ̀ ní òjì fẹ̀sì. tí o ṣé ó tọ́ bá jẹ́ tó fèsì gbọ́ ọ̀tá yọ ẹnu rẹ̀ sétí rẹ̀ ìwúrẹ̀ òní kúkúrú lórí iná ìlànà ìlànà ìlú ẹjọ́ wa kọ̀ díẹ̀ lónìí bẹ́ẹ̀ ló wà nímọ̀. a ti sọ pé kò dà bẹ́ẹ̀. Sílé mọ́ ń ba bẹ́ẹ̀ fi ṣe láà gbogbo ìtàlù wọn sọ pé kó ṣáájú kí wọn. wọ́n bá jẹ́ ọmọdé wọ́n mọ̀ pé ọmọdé yẹn ní ìkọ́à ní ìkọ́ láti nà ọ́ yé tí wọ́n sì máa mọ̀ dájú pé ọmọ yẹn nìyí ọmọ yìí ó lè sọ tí ó sábà ó sì lè sọ̀rọ̀ aládàáda tí ò ní lápùtọ̀ wọ́n ṣàkíyèsí owó kan. Ní ìlànà ìdájọ́ tó kẹ́lò bí náà tún ṣáájú kí ẹ̀wọ̀n yìí tẹ̀ ẹ̀ dáadáa. Ṣé yóò kí òun dáadáa fáwọn ènìyàn? ìgbà tí ní kí n dada fáwọn ká má fi sàpọ́nlé ẹ̀rí tí mo ń tẹnu wọn ìjọ ìjọ sì tún fẹ́ kún kárí bá a ti kun èmi sì ń rún mi náà ni àgbọ̀rọ̀ sí balabala gbogbo bí àwọn nǹkan yòókù la fi kù la kù sí rẹpẹtẹ síwájú ẹ̀kọ́ tí gbàgbé pọ̀ ní ìwó la rí ti dáadáa mọ́ lọ́jọ́ bí àṣàrò àti ìdíkàlù ìròyìn lọ́dún bẹ̀rẹ̀ fún àdé ìṣòyìn náà láwọn aláṣẹ kó ṣe wà kò táàdì fẹ́ dábà ní ẹ̀fẹ́ ọlágbẹ́láwá náà márùn ẹni ẹni ìkọ́ ọba ti ní ilé ẹ̀ náà máa dájú máṣe máa rìn kọjá wájú wọn bẹ́ẹ̀ kọ gbogbo owó àwọn ìyẹ̀wò olóko síbẹ̀ ọ̀ lábálábá rẹ̀ tó kó lórí rẹ̀ kó dọ̀ ń mọ̀ dáadáa tó gbogbo ẹ̀. Nítorí pé ta bá ń sọ nípa àlùfáà àwọn nínú kẹsì ìgbò tó tó ẹ̀ ẹ̀ tó kánlá ìhà. Ìpínlẹ̀ ńlá kọ́kọ́ hàpọ̀ àgbègbè ẹlẹ́sẹ̀ ńlá lórí ìgbàgbé. Òun ní pẹ́ẹ́lú yẹn yọ̀ọ́ tábà ló hájà ọ̀dọ̀ wa. Ọ̀kọ́ làwọn sọ́ọ́. إن قومي اتخذوا هذا القرآن مهجورا قالوا بسرور الله فجوع من يسوع àwọn ìjọ mi wọn ní Quran lójú. Bàbá ń sọ nípa Quran, à ń sọ nípa títí, ìhà, mímọ̀túmọ̀, lílo lọ́wọ́ abẹ́. Kì í ṣe kéèyàn ọ̀tá kẹnu mú láti. Kì í ṣe kéèyàn ara mú, mímọ̀túmọ̀ ó tún lo àwọn ọ̀gá tó wà náà wọ́n ká gbàlérò pẹ̀lú ọmọ ọ̀hán kàwé. wọ́n padà yẹn lómi tó tilẹ̀ lábáadé. wọ́n bá ti gbà wọ́n máa tù ṣùgbọ́n wọ́n ti sọ wípé kò sí fásitì ilẹ̀ fámìlì wa wọ́n bá nímọ̀ rẹ̀ wọ́n bá nímọ̀ rẹ̀ ẹ̀yẹn má bàa wọn jà sí tí wọ́n bá ti nímọ̀ rẹ̀ wọ́n bí wọn bá nímọ̀ rẹ̀ à. Bàbá ìjọba lè mọ́mọ́ àkọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ, wọ́n lọ mú níbi ní òṣìṣẹ́ lè mọ́mọ́ yẹ o. Bàbá ìjọba ti símọ̀. Thank you lẹ́yìn tí a bá ti sọ wípé ìjọ ní èsì ẹ̀ kódà èèyàn rẹ̀ fún ṣe súnmọ̀ náà tó tún lè jọ irúfẹ́ ti bẹ́ẹ̀ lánàá súnmọ́ kìkì láwọn oníbídé aláwọn ọgbà ti yẹn ló yẹn ká mọ́ wọ́n ẹ̀ tí bàbá rẹ̀ ló lóye èlù ọ̀tà fún mi tèmi ní màá mọ́ o tún gbọdọ̀ máa retí mọ́ pé àbíbá kẹsí wọ́n fẹ́ àti mọ́ fẹ́ wọ́n kò sí ìyẹ rárá lọ́wọ́ sí ilẹ̀ bá mọ̀ dáadáa. wọ́n kẹ́ lọ sí ní oníkókòtò tí ní ò lè ṣáájú bí àárọ̀ bàbá rẹ̀ òun sí kòkòtò tí ní ló já máa tò lẹ́yìn rẹ̀. ìròyìn ọ̀rọ̀ ọ̀gbẹ̀dọ̀ ìyẹn wá ní màmú tó bá sọ bàbá rẹ̀ ìjọba tẹ́ lọ́rùn òun ọ̀sọ̀ lélẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ọdún sún nẹ̀gẹ́ kọ̀ọ̀fíì báyìí ìyá àpá ìyá nínú tí a fẹ́ ìdílé yìí. Táàbò làbá ìdílé báyìí àbí káfá dá kọ́ dá kọ́lọ́kan lọ kù síbi ìbàjẹ́ kan ẹ̀dígẹ́sì láàrin wa kó la ìbàjẹ́ ẹ̀dẹ́ irúfẹ́ ẹgbẹ́ kọ́ máa ti mọ kó náà máa ti fẹ́ yà wọ́n. Thank you. ọwọ́ orí sọ rárá ó ní bẹ́ẹ̀ dúkẹ́ ní òjò nígbà tó fẹ́ parí ìbéèrè rẹ̀ ó ní Ha ní ọmọ àdáná fún tó lọ rẹ̀ ó bẹ̀rẹ̀ ìbéèrè ẹ̀rọ àdàrẹ̀ sínú àbí ìparẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ kí ní ẹ̀ ń kọ̀ọ̀sẹ̀ fákẹ́fákẹ́ ẹ má dábí lóhùn òun náà kalẹ̀ mọ́ gbogbo nǹkan bí ọ̀jẹ̀ dání bí ọ̀jẹ̀ ló sùn kàdé òtò dání. kódà irú ròyìn tí wọ́n fi ròyìn wa nífẹ̀ẹ́ yìí because àwọn àfáà ti lọ nínú yìí wọ́n tún jẹ́ àfáà tí wọ́n kájú ẹ̀ wọn dàbí alára ó pẹ̀lú pé kò ní ojú ẹ̀rọ wọ́n kọ́ yẹn fẹ́ aláàbò ní gbóúnjẹ fún àwọn oníyẹ wà lára àtẹ́sù sí ẹ̀bá lọ́wọ́ kíra àti ṣẹ́kàdá mùsùlùmí sí mùsùlùmí àwọn gbá àwọn sí iye wa bẹ̀rẹ̀ kí àgbáyé ọ̀nà wọ́n ìlú láti ló wà. ìgbà tó ń lò yẹn tí wọ́n náà láwọn tẹ̀lé ìgbì tó wọ́n oúnjẹ dájú oúnjẹ wọ́n ní oúnjẹ ẹrù ti ẹ̀rì. gbogbo rẹ̀ sì tọ́ máa ṣe ga àrílọ́mọ ọkùn gómìnà ti lọ́dọ̀ ṣe gbogbo yẹn ló kù dání. ó sọ fún ẹlẹ́ àápàdé dáadáa ó sún gán eré àgbẹ̀ ní olùgbé tó bá dé fún lẹ́wọ̀n àdùgbé tẹ̀ fún nílò bí báyìí ìfọ́sí wọn ti rè é mọ́ ti rẹ ìwà rẹ ó ti yàtọ̀ ara rẹ ó ti kalẹ̀ àwọn jáde dáadáa ni àbá dúdú ti gada bí àwọn dọ́tà làkàbù ìjọba ní ọdún tó lóṣù méjì mẹ́ta lọ parí ẹ̀ wọ́n á kẹ́rẹ̀ òní pẹ́ tó jù láyé tá a fọ́ ẹ̀ tẹ̀lé káàmù sọ lórí ọ̀fẹ́ lọ ọ̀pọ̀ ara yìí. Yóò mójú tó yẹn lẹ́yìn lẹ́mọ̀ fún ọ̀sán ọmọ kàlẹ́ nì. Ìyàwó tó fi ilẹ̀ ilé ó jẹ jẹ tó gbé láti ẹ̀ wà á gbogbo jẹ jẹ náà sí àpò. Ó lè fi tó yọ máa kẹ́ ṣúgà máa bá kọ wà gbàgbé ẹ̀. Ẹ̀rá ìsìnkú dáhùn ẹ̀sìn ni yóò tó sùn gan ọ̀sẹ̀ kẹrẹ́fẹ́ lójú wà ń gbàgbé tó bẹ́ẹ̀. Òwúgbò tí ó tó lẹ́yìn ti bí lásán ló lè sáyẹn. Tòká olùkọ́ ní sùúrù fún yẹn ìbọn sùkà náà ni. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك